فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لن بسيء أدوك الله الحمد لله أبعنا ọba ọmọ tó ṣe é wọ́n ṣe é tí ò sẹ́ni tó lè bí léèrè nínú ìṣe ọlọ́run èyí tó dọ́gba pẹ̀lú tó hu àwa náà ó náà ní wípé níwò yìí èsì kò sáǹfà ní àkójọ àmọ́tọ̀ sí ìwáyé àwọn gbogbo wájú ọlọ́run gbogbo ohun nínú ọlọ́run rẹ̀ àti àánú rẹ̀ kó sẹ́wà kù bí ọmọgọ́rùn-ún tọdún nínú òsì ọlọ́run òun kó sẹ́ ẹrú kù bí ọmọgọ́rùn-ún yìí nínú òsì ìsí rẹ̀ bákan náà tó bá lásìkò yìí fàáàrí lè máa ẹ̀ṣà ọba sì yóò mú lọ́lọ́run tí ó sẹ̀rẹ̀ tí ó fi lẹ́lẹ̀ ìdánwò wa abẹ́rẹ́ ló tó sẹ́wà fún jọrọ̀mọ̀gọ́nù tọ́jú nínú àwọn ọlọ́run èrò kò sẹ́wà kò lásán ó sẹ́wà kò lórí Islam ó sẹ́wà kò lórí dáadáa súnà àbúgbà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam àwọn tó ń bẹ ọlọ́run ọba ọba náà gbogbo má ti ṣe ṣe rọ̀gbọ́n wà nílẹ̀ kó sì má sí ní ọ̀pọ̀ òkú ìjókòó tọ̀sílì ìta àwọn ń bọ́ ṣáájú rọ̀gbọ́n tàbúwá máa tún gbó nínú rọ̀gbọ́n náà kọlọ́mọ́ sí rọ̀gbọ́n tọdún kọmọ́ sí ní ọ̀pọ̀ òkú برحمتك يا أرحم àánú rẹ̀ fún òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ẹni tó ṣe pé òun ni ọlọ́run fi àpò àárín ó fi rán sí gbogbo àgbáyé òun ló ṣàlàyé ẹ̀ fún wa òun ló túmọ̀ rẹ̀ fún wa òun ló ti ká gbàgbọ́ ní ọ̀rọ̀ ọlọ́run kí ọlọ́run ọba tó pọ̀ àti ìbẹ̀rẹ̀ ó máa bá ní Muhammad sallallahu alaihi wasallam àwọn ará ilé rẹ̀ tí wọ́n máa tí wọ́n ti sàlẹ̀ ní mímọ̀ ìsìlá bákan náà wọn sọ̀hárà abẹ́lẹ̀ fún àwọn olùkọ́ àwọn àfá tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ apádà sí aburú ọlọ́kùnbọ̀n kàwá àwọn tó ti gbọ́dọ̀ fi ọlọ́run bá ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn tó ti bọ́lá fi á ọlọ́run bá orí wà rahmatu ya rahmatu rahmi lọ́dún nípa ìlọ́gbọ̀ ọlọ́run a máa tẹ̀síwájú níbi tí a bá tẹ̀sí lọ yìí Sóràtú Yunus. Kùránù orí kẹwàá. Nígbà tí wọ́n tó àwọn sóra méjì mẹ́ta àwọn orí títò Al-Qur'an sóra máa gbélẹ̀ òkè olúbọ̀sẹ̀ lẹ́ka. Láti pẹ̀lú Fọ́nṣọ́ ta 10 ibi tá ti gbé olóòrin àyà náà tẹ́rẹ àyà ìṣe tẹ́rẹ ìbẹ̀rẹ̀ láti máa tẹ̀síwájú lọ́dún ìṣọ́ ọlọ́run tààrà súra tí a ti sọ̀rọ̀ nípa tí súra yóò kó sínú kò sí ṣùgbọ́n tàbí ọjọ́ ọmọ akẹ́kọ̀ọ́ òun náà wá gẹ́gẹ́gẹ́lẹ́ wá pé àwọn sí bí ọmọ kàǹkà ní kí wọ́n sì mọ̀ wípé ọjọ́ gbogbo àti àwọn ọ̀dọ́. Kí a wá lọ sínú ààyà eléyìí tí a ti fẹ́ bẹ̀rẹ̀ pọ̀ sí ìrọ̀lọ́dún. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويستنبئونك حق قل إن ربكم إنه وربكم وربي إنه لحق وما أنتم بمعجزين أعوذ بالله من الشيطان الرجيم ويستنبئونك عن الصدور قل إني وربي يعملون حقا ولا أنتم معجزين ولو أسلم لنزلنا بأنعم لابتدت به وأن جهنم أنها وقل بينهم بالقسط Àjọ̀rẹ́ ìtumọ̀ Al-Qur'an pẹ̀lú orúkọ ọlọ́run. Ọlọ́run ọba ọba Allah, ọba tó ṣe wípé orúkọ rẹ̀ ni Ar-Rahman, bákanáà orúkọ rẹ̀ ni Ar-Rahim. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن ويستنبطونك حقهم قل وربي إنه لحق وما أنتم معجزين ولو أن لكل نفس ظلمت ما في الأرض لافتدت به وأسروا الندامة لما رأوا العذاب وقضي بينهم بالقسط وهم لا يظلمون ألا إن لله ما في السماوات والأرض ألا إن وعد الله حقا ولكن أكثرهم لا يعلمون ويحيي ويميت وإليه ترجعون يا أيها الناس قد جاء وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون قل أرأيتم جعلتم منه حراما وحلالا قل الله أذن لكم أم على الله تفترون وما ظن الذين يفترون على الله الكذب يوم القيامة إن الله لذو فضل على الناس أكثرهم لا يشكرون وما تكون في شأن وما تتلو منه من قرآن ولا تعملون من عمل إلا كنا عليكم شهودا إلا كنا عليكم شهودا إذ تفيدون فيه وَمَا يعزب عن رَبِّكَ مِنْ مثقال ذرة في الأرض ولا في السماء ولا أكبر من ذلك ولا أكبر إلا في كتاب مبين ألا إن أولياء الذين آمنوا وكانوا يتقون له البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم ولا يحزن كفروا إن العزة لله جميعا هو السميع العليم فلا إن لله ما في السماوات وما في الأرض وما يتبع الذين يدعون من دون الله شركاء يتبعون إلا الظن وإنهم إلا يخرجون هو الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبرا إن في ذلك لآيات لقوم يسمعون قالوا اتخذ الله ولدا سبحانه هو الغني له ما في السماوات وما في الأرض إن عندكم من سلطان بهذا أتقولون على الله ما لا تعلمون قل إن الذين يفترون على ثم إلينا مرجعهم ثم نذيقهم العذاب الشديد بما كانوا يكفرون واتل عليهم نبأ نوح قال لقومه يا قوم إن كان كبر عليكم مقامي كان كبر عليكم مقالي وتسجيله بآيات الله جعل رسول الله توكل فعلى الله توكلت فأجمعوا أمركم فأجمعوا أمركم وشركاءكم ثم لا يصل أمركم عليكم فإن توليتم فما سألتكم من أجر من أجري إلا على الله وأمرت أن أكون من المسلمين فكذبوه فنجيناه ومن معه في الفلك وجعلناهم خلائف وأغرقنا الذين كذبوا بآياتنا فانظر كيف كان عاقبة المنذرين بعثنا من بعده رسلا إلى قومهم فجاءوهم بالبينات فما كانوا ليؤمنوا فما كانوا ليؤمنوا بما كذبوا به من قبل كذلك نطبع على قلوب المعتدين ثم بعثنا من بعدهم موسى وهارون إلى فرعون وملئه إلى فرعون وملئه بآياتنا فاستكبروا وكانوا قوما مجرمين ولما كان الحق من عندنا قالوا إن هذا لسحر مبين قال موسى أتقولون للحق لما جاءكم حفظوا هذا ولا يفلح الساحرون قالوا أجرنا لتلفتنا عما وجدنا عليه آباءنا وتقول لكم الكبرياء في الأرض وما نحن لكما عزيزين فألقوا ما أنتم ملقون فلما ألقوا قال موسى ما إن الله سيبدل إن الله لا يفلت عمل المفسدين الكفار الحق بكلماته ولو كره المجرمون وما آمن لموسى إلا ذرية من قومه إلا ذرية من قومه على قوم من فرعون وملئه أن يفتنهم وإن فرعون لعالم في الأرض وإنه لمن المسلمين وقال موسى يا قوم إن كنتم آمنتم بالله الحمد لله ولي الصالحين ثم الصلاة والسلام على رسول رب العالمين lẹ́yìn gbà tí a dúpẹ́ fọ́lọ́hun a fún ànábíwá Muhammad sallallahu alaihi wa sallam sóràtù Yunus ọlọ́run ó bẹ̀rẹ̀ ayà yìí tí a fẹ́ tú ta fẹ́ fi bẹ̀rẹ̀ tafsir lọ́dún yìí ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama pàápàá jùlọ ọ̀rọ̀ lérí wípé tàà bá kú tán wọ́n padà gbé wá dìde lẹ́dà ọ̀rọ̀ yìí tí kì bá ṣe pọ́lọ̀ náà ló sọ fún wa ẹ̀mí ò lè gbà ó tako làákàì ara tó ti jẹrà tó ti di ẹ̀fẹ̀ ká tún wá sọ wípé wọ́n tún wá gbé dìde lódìdí ojú ó tún wà ń bẹ̀ irun ó tún wà ń bẹ̀ èékánná yóò tún wà ń bẹ̀ ó takò làákàyè ọmọnìyàn wípé rú bẹ́ẹ̀ ó lè tún ṣẹlẹ̀ àmọ́ ọlọ́run ọba tó dá wa ó jẹ́ ká mọ̀ wípé bàbá kú tán tí wọ́n bá sin wá tá a jẹrà mọ́lẹ̀ tá a dé pẹ́ owó tó padà gbé wa dìde lódìdí ìgbàgbọ́ nínú eléyìí a máa rìnyàn lọ́wọ́ láti bẹ̀rù ọlọ́run torí pé gbàgbọ́ pé tá a bá ti kú ikú náà ni òpin gbogbo ẹ̀ kìí jẹ́ kọ́mọnìyàn ó bẹ̀rù pé yà ń bẹ torí kọ́mọnìyàn ó máa rò pé ṣégbà tó ń bá ti jẹrà tó ń dìde ìpẹ̀ sí ìpẹ̀ lọ́lọ́wọ́ sọ́nù náà àbí ìpẹ̀ yóò fi sọ́nà ìjẹ̀nà kò làákàyè lè gba ọ̀rọ̀ tí kì bá ṣe pọ́lọ tó dá wa náà ló sọ ó wá fún wa láwọn àpẹẹrẹ tó pọ̀ nínú àwọn àpẹẹrẹ tó fún wa ó náà ni rúgbìn agbìn iṣu iṣu jẹrà gbogbo ẹ jẹrà mọ́lẹ̀ ìgbà tó bá tún yá yóò tún mọ wù tá bá tún wù díẹ̀ á tún ró didi iṣu ọba tó ṣe eléyìí kò ṣòro fún nígbà tí wọ́n bá gbin èmi àti ẹ náà bí ìgbà tí wọ́n gbin iṣu ta jẹra bí ìgbà tí iṣu jẹra ta tún wá ta lódidi bí ìgbà tí iṣu ta. Aya tí a fẹ́ gbé ẹ̀wẹ̀ yìí àwọn almushrikun àwọn ọ̀sẹ́bọ wọ́n sá ìgbàgbọ́ sí ìntánẹ́bì sọ yìí sọ́lá rẹ̀ wípé ah, sóòsì tún lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tí èèyàn bá ti jẹrà tí ó tún padà wá di odidi èèyàn padà sílẹ̀ ìtì ṣe ṣe báyìí ọlọ́run wá mú ìbéèrè tí wọ́n bi ànábì léèrè ọlọ́ni wọ́n yẹ́ sàmbí ọlọ́ni ya ànẹ́bí wọ́n ó máa wá ọ ní olùfún wọn nírò àlàyé tí ó yé wọn àhákùhù ṣé lódodo ni ọ̀rọ̀ tó ń sọ wípé ta bá jẹrà tán tọ́lọ́run ó tún padà wá gbé wa dìde lẹ́yìn ìgbà tá a ويستنبئونك أحق هو وما بلا نبي ليري الله وبا يستنبئونك إن أرور بي من القرآن أتمتى يسألونك يستفتونك يستنبئونك gbogbo àwọn ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta wọn yí wọ́n súnmọ́ra wọn nítumọ̀ àmọ́ wọ́n yàtọ̀ síra wọn láàyè ní nínú al-Qur'an ọlọ́wọ́ ọba yóò sọ pé wáyé alúnẹ́ka anil mahib ọlọ́ni in tí ó yé wa ta fẹ́ mọ̀ yẹ̀fàlúnẹ̀k kìí ṣe pé a fẹ́ ṣiṣẹ́tọ̀ a lè ṣiṣẹ́tọ̀ a lè mẹ́ ṣiṣẹ́tọ̀ yẹ̀fàlúnẹ̀k ní ká bèèrè pé kí ló kọ rẹ̀ mo lè mẹ́ni tí mo rẹ́ fó kọ rẹ̀ sí ṣùgbọ́n èyí tó bá jọ máa yà sàftú náà wọ́n mọ́ wá ìlanilọ́yẹ̀ látọ̀dọ̀ rẹ ìyàtọ̀ ń bẹ láàrin bíbéèrè àti lílanilọ́yẹ̀ yà sàftú náà wọ́n mọ́ béèrè pé bóòlà á ṣe é ṣe nǹkan yìí àti mọ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n ìlànà wo lẹ̀sìn ní kágbà lóó ìyẹn ni àsàbùsùnà ẹlẹ́ẹ̀kẹta ni wọ́n yá sàn bí wúhùnà mínà nábàáì ó náà ni ká máa béèrè nǹkan lọ́wọ́ èèyàn in tó ṣe wípé kò yé wa bákan náà bí wọ́n sì ṣe ń sọ làákàyè wa ò gba ọ̀rọ̀ yẹn wọlé Yani ni yẹ̀sàmbì únákà yẹ̀kìlúbúnà mínkà nẹ́bàá wọ́n ń fẹ́ kó ṣe pé ìwọ náà ló lè sọ ṣùgbọ́n tá bá ní ká gbé wa kò lè wọlé sọlọ́wọ́ bó fi lo yẹ̀sàlúnàk kò lo yẹ̀sàftúnàk ọlọ́ni wọ́n yẹ̀sàmbì únákà torí pé tí wọ́n fẹ́ béèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam nǹkan tó ní í ṣe pẹ̀lú tí wọn ò mọ̀ kí wá ṣe pé wọn ò mọ̀ nìkan tí wọ́n bá tún in tí wọ́n tún gbọ́ nípa nǹkan yẹn làákàyò gba ọ̀rọ̀ yẹn wọlé kí ni nǹkan náà ó náà nìkan sọ fún ni wípé téèyàn bá kú tó jẹrà tó dé pẹ̀ ọlọ́run tún wá gbé dìde padà yóò tún wá pé lẹ́dàá kódà ọmọ níka rẹ̀ gan gbogbo ẹ̀ ó tún pé wámúwámú tí kàkó ní dínkù mẹ́ eléyìí ó takò lákàì eléyìí ọpọlọ ẹ̀dẹ́ ò lè gbè tí kìí bá ṣe wípà nẹ́bí ọlọ́run ló sọ ẹ̀mí ọ̀fẹ́ kọ̀ ọlọ́run ọba náà wọ́yà sàmbí wúùnàk ọlọ́run ni wọ́n mọ̀ bí rẹ̀ ànábì wọ́n máa bí ọ́ lẹ́ni tó fẹ́ kó fún wọn ní òdodo nípa ọ̀rọ̀ tó rú wọn lójú wọ́n máa béèrè wípé ahákùn ni sódodo ni pé ta bá kú tán pé wọ́n tún wá gbé wa dìde sódodo ni bí ọlọ́ni kúl rí ànábì fún wọn lésì ìdáfi mọ̀ pé Qur'an kìí sọ̀rọ̀ ànẹ́bì tó bá ìpọ̀rọ̀ ànẹ́bì ni ọ̀yẹ kan sọ pé sọ pé lọ́gbùjá kó báìbù látòkè délẹ̀ ẹ̀ ní mọ́ gbọ́ pé wọ́n Jésù sọ pé ìpòsílẹ̀ ọ̀rọ̀ ó kà máa fúlò lọ́nà ni ṣùgbọ́n náà Qur'an ni mọ́ gbọ́ pé sọ fún wọn báyìí ìyẹn túnmọ̀ pé nìkan ní sọ fún pé kó sọ ọlọ́nira ànábì kúl àwọn tí ń béèrè wípé ṣé ta bá jẹrà tán ta tún lè pé lẹ́ta ọlọ́nira àmẹ́bì sọ fún wọn kó lè gbólóhùn ìyẹn kẹlmọ́tù tahqiq gbólóhùn pé bó ṣe rí náà nìyẹn kẹlmọ́tù tahqiq wa ìjáàb wa tahqiq ìtumẹ̀ náà ni náà ọlọ́run ní kúl rẹ̀ ànẹ́bì sọ fún wọn pé bó ṣe rí náà nìyẹn ìyí dìmánà náà àwọn mìíràn sọ pé ee tọba jẹ́ lọ ni wọ́n fi bà sẹ́yìn ee bà ìtumẹ̀ náà bó ṣe rí náà ọlọ́nira ànábí sọ fún ọkú e, bẹ́ẹ̀ náà ni ẹwù èdè kó sí wọnú ara wọn ọlọ́ni wọ́n máa bí ọ lè rẹ̀ ànábì wọ́n máa bí rẹ̀ ànábì léèrè ipé ṣé lódodo ni pé ta bá ti kú ta jẹrà tí gbogbo ara wa di èpẹ̀ ṣé lódodo ni wípọ́lọ́wọ́ tún padà wá dá padà ní pípé bí kúlù ọlọ́nira ànábì fún wọn léṣe sọ fún wọn wípé bẹ́ẹ̀ náà ni pé bí mo ṣe wíyẹn náà ni a pàáyí wọ́n sí ní nígbà tí wọ́n bá sí ní ẹjẹ́ra nígbà ẹ̀bá jẹ́ra tán ẹbí ìpẹ̀ bẹ̀bá dé ìpẹ̀ tán ọlọ́wọ́ tó padà wá gbé ní ìgbèrè ọlọ́run kó dára ànẹ́bì tún fọ́ ọlọ́run búra fún wa pé wà rọ̀ bí mo fi ọlọ́run ọba tó dá mi ọba tí ń rè mo fi búra àníjẹ́ pé kẹfú kẹjẹrà kẹjẹ̀ẹ́sẹ̀ mọ́lọ́wọ́ tún padà gbé níbi ìdè ní pípẹ́ làá ìyẹn lòdòdó gbogbo tí ẹ bá rí kẹrẹ máa fọ́pọ́lọ́ ọpọlọ ní gbé ní ọpọlọ ní ògbé ní làá òdòdó nìyàn tí ó ṣe rí ní ẹ̀rọ ní gbogbo ní pátá kò sẹ́nìkan tó lè sábọ́ mọ́lọ̀wọ̀ ọba lọ́wọ́ ẹnìkan nínú yín tó lè sá mọ́ ọlọ́run ọba lọ́wọ́ ayà àkọ́kọ́ tàkì ọlọ́run ọba ohun fi ń rinlẹ̀ nígbà èmi àti ẹ tó bá ti lè dáadáa nínú ẹ̀mí wa nínú wípé àwọn òkúta bá ṣùgbọ́n bí ọba lè ronú tó léèrè wípé tí bá fẹ́ wá a jẹra wọ́n padà gbé wọn ti dé wọ̀lá okun náà ìdá nísìnà sórí kíra yàkà ní ìgbọ́wọ́ ṣùgbọ́n náà Ọ̀rọ̀ nípa bọ́nà yóò tó wá ti gbé nínú iṣẹ́ táwọn àmẹ́gbẹ́ ọlọ́run ọba tí wọ́n wá jẹ́ láyé tí wọ́n sì pààrà ọ̀rọ̀ lérí ẹ̀ púpọ̀. Torípé tí gbàgbé ìlú bá dúró ní báyìí ìrúgbẹ̀rọ̀ lọ́wọ́.

tọ́wá ṣe rí pé nìyẹn bá ti kú náà ni wọ́n ó kú ó kú sí náà ó bá kàn yàpọ̀. Ọba jẹ́ pé ká bá jọ ó bẹ́ẹ̀ ti pa ní ìbájẹ́ pé ikú náà ni gẹ́gẹ́ bá àgbẹ̀jẹ́ máa sọ pé ikú ni ìrìn ẹ̀ṣẹ̀. Ikú bá lọ sí ìrìn ẹ̀ṣẹ̀ ni ó dà. Pé kí wọ́n tó ṣe dáadáa náà tó ìlú náà ẹ̀dọ́gba burú náà tó bá jẹ́ pé ìlú náà ní èrè ẹ̀dẹ́ ẹ̀dọ́gba burú ẹni tó ṣe dáadáa náà nǹkan tó náà kù kì í sòfin ní kù ìrìn àjò ẹ̀dá àti ìpele ìpele ní àkè ìbára ìgbàkalà ń bẹ níbàrá àjò bàbá tó bí wa ń gbé wa ṣe ní ìgbàkalà bọ́ sí inú ìyá wa ìpele kan nìyẹn ìgbà kan ni wọ́n fi wa ìpele kan nìyẹn ìgbà kan bá kúrò níbẹ̀ àwọn àárẹ̀ ìpele ìtẹ̀mí kan nìyẹn ìgbà kan bá padà kúrò níbẹ̀ ìtẹ̀mí nìkan ẹ̀sì ṣe bí ẹ̀lọ àwọn mùsùlùkú àwọn ọ̀tẹ́bọ ọ̀rọ̀ mẹ́ta kò láàkàyè bó ṣe tako làákàyè ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ọ̀pọ̀lọpọ̀ láyé ẹlòmí bẹ́ẹ̀ kò fẹ́nu sọ ṣùgbọ́n fi ìṣe sí sọ bí ìgbà tó tó bá ti pọ́ sánà ó lè máa fẹ́nu sọ ṣùgbọ́n nínú ṣe sí ẹ̀ ó máa lérò rà ló bá ti kú ìyẹn tí máa fà á kẹ́lò ní oṣù sọ pé ó ti lè gàrí náà pa àwọn ẹlòmí ẹ̀mọ̀ ẹgbẹ́ ìtọ́pẹ́lì kan pòkù só ọkọ̀ ìlú sọ́sáàkì fún àfihàn sí ó ń lò pé ìdààmú rẹ̀ ti gbọ́ pẹ̀lú ọba lòkú kò lómìn àbúrúkàtà bá ń pàdé àbẹ́ bùrẹ́ sí náà ó padà gbé wá ṣe wọ́n Kódà ń tá àtẹ́lé lórí, ń tá àtẹ́lé lórí, mo bùwà lè. Ẹlò ní ń bẹ orílẹ̀ apá àṣọ ọlọ́run ìlẹ̀ ní ti jáde láàrẹ̀. Ẹlò ní ìṣọ́ sí ohun sí lọ́wọ́, èmi náà ìlànà ẹlòmí ìsìnà ní ṣe orí ìsìnà gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹlòmí oko olè ibẹ̀ ni wọ́n ti ká gbogbo tí a gbálé lórí àti gbogbo ń ta gbálé ṣe pátá wọ́n fi wá lè rí ṣe ìpẹ̀lẹ́ ọwọ́ àbílẹ̀ ilé ìpẹ̀lẹ́ wọ́n padà tó tún wa dá padà kódà ọ̀nà tí wọ́n padà tó tún wa dá nǹkan á tún lọ́ọ̀rìn jù báyìí lọ ló bá wọn ni wọ́n fi gbé wa ti gbé yìí ara ilé ìkéré sí nàìjíríà náà ọlọ́mọ̀síwá lọ́kọ̀ọ́ ó ọlọ́mọ tún wà dá ní dídá tí ó lọ́ọ̀rì kí náà lórí ìgbẹ̀jẹ̀ ọlọ́mọ sí wà rẹ̀ ìgbádùn àbìjẹ́ nílẹ̀ ní ẹ̀rọ sí ó fẹ̀jú ó kẹrú ju ara ìlọ ọlọ́wọ́ tó tún wà dá tó ṣe gbogbo ìgbádùn àbìjẹ́ náà pátá nẹ̀lú bàálà nígbàtàn ọlẹ́ ayé tó ṣe tó yìí àti bó ṣe mọ́ yìí ilé fún ẹ̀lú bálámù lọ́bá lọ bá oúnjẹ dáadáa nínú oúnjẹ ìgbádùn ayé ẹ̀lú yóò lè jẹ́ bẹ́ á nítorí ààrẹ tí ń ṣe ni àti nítorí ọjọ́ orí ṣùgbọ́n àjẹ́mìnà kò sí ìgbádùn àjẹ́mìnà kan tí ó sáà ìdí ni ìtọ́nà wọn ويستنبئونك حق ويستنبئونك حق والله وعبير الجولي Ìtọ́ tako làákàrí wọn nípa pẹ́ta bá kú, wọ́n tún gbé wa jùgbé kò yí wọn fún àwọn ọ̀dọ́ léèrè pèsè lọ́dọ́dọ́ ní ọlọ́pìnà mẹ́fì sọ fún ọ pé kó ṣe rí mẹ́rẹnu kò ní yí padà bí ó ṣe ṣẹlẹ̀ nìyẹn kò sẹ́lì kan tí ó rà mọ́lẹ̀ kò sí orítọ̀ àwọn bàbá ìlà bàbá wa tó ti lọ ìgbòhàn lórí àwọn tí wọ́n ti tú látó dáyé gbogbo wọn lórí gbogbo àwọn ànábì ọ̀rọ̀ pátá

bọ́bá ń fi èméjì lérí ẹ̀ àṣẹ èméjì lérí ọ̀ tó bá ti dùn lẹ́nu báyìí a tún lo ayé kan nínú sàárè a tún padà tún lo ayé mi lẹ́yìn sàárè tó tún lọ bá sí láti lè méjì nípa rẹ̀. Ọlọ́run gbogbo ní pátá òjọ́nì ìta tó lè mórí bọ́ lọ́wọ́ ọlọ pọ́nà òní pé dìde ìrọ́ òsúrítọ̀. Bóṣù lẹ̀kọ́ jẹ́ra mẹ́lẹ̀ kódà níbi tí wọ́n sin ọ́ sí kí wọ́n tún wá lọ níyẹ̀gbẹ́ ẹ̀bẹ̀ kí wọ́n fi mọ́lé. Àbí wọ́n fẹ́ sọ̀rọ̀ ìjọba bẹ́ẹ̀ ti bíbì wọ́n wá ń sàárè ohun gbogbo egun yẹn ni wọ́n tún lọ mọ́lẹ̀ olùkọ́lọ́wọ́ ọ̀pàá ẹ̀sìn Wọ́n kà mọ́ jẹ mẹ́ra kò búburú olópa ọjẹ́ ọjẹ́ ọ́tá tẹ́ẹ̀bù tẹ́ẹ̀bù. Tẹ́ẹ̀bù tẹ́ẹ̀bù lọ́jẹ́ ọ́tá.

alájọ́ ó máa mọ́ ìgbàgbọ́ nípa ọjọ́ ọ̀kan ìgbàgbọ́ nípa ọjọ́ ọ̀kan ìgbàgbọ́ nípa ọjọ́ ọ̀kan torí nípa ọjọ́ ọ̀kan ìlú bá dúró lẹ́bi ìgbàgbọ́ ẹnu péjọ kan bọ̀ lọ́dọ̀ ó tún tún mi dání sí torí pé kò sí ìta àti tí ó ṣùgbọ́n tó bá rẹ̀ mẹ́ta wọ́n àti kú ọpa ní ẹ̀yìnta àbájá mẹ́ta búrú lọ lèbí kú ní ikú aláàkú àbẹ́gbẹ́gbẹ́ dáadáa ṣùgbọ́n ikú kọ́ lòpin òun kọ́ lòpin wọ́n padà ju wálé bá a ṣe lọ sí ayé ọlọ́mọ ọba yóò fi wálé Ìwọ̀n lọ́wọ́ الأرض مبتدأته والأرض بدأت لما أروا العذاب وقدر بينهم بالقسط وهم لا يظلمون ọba ó mọ igbá ẹ̀yà àwọn aláìgbàgbọ́ ọlọ́mọ ọkàn àwọn ọlọ́run bá mọ tí wọ́n ń lò ọlọ́run sì fẹ́ ẹ̀sùn fún wa nínú tí ó ṣẹlẹ̀ nígbàgbọ́dà ìyáàmà ọlọ́run wọn náà wọ́n náà dìkú ní nọ́ọ̀sì rìnrìn mọ́lá mi mẹ́ta ayé aṣírọ̀kájì wà kápá gbogbo ẹ̀rí torí pé gbogbo tọ́lọ̀ bá ti lọ wípé kéèyàn ó sàbò sí fẹ́mi ara ẹ̀yà ìtumọ̀ ẹ̀rí wípé kéèyàn bá ti ṣe ọlọ́run èyàn sàbò sí fẹ́mi ara ẹ̀yà kílọ̀ kílọ̀ bá ti ṣe ọlọ́run wọ́n sì ṣe ìṣògùn ọlọ́run kò sí kò sí ìgbẹ̀ta tó fẹ́ ṣe tó kù sẹ́ lóòrùn díọ̀ ṣùgbọ́n ìwọ ló sàbò sí fẹ́mi ara ẹ̀yà ọlọ́pàá wá ní tó bá ṣe wípé ó lè máa bẹ fún gbogbo ẹ̀mí tí wọ́n tàbí fẹ́mi ara wọn lọ́nà o gbogbo ẹ̀mí tó bá ń pa nǹkan ní ọmọ ọlọ́run láyé ó sàbẹ̀sẹ̀lẹ̀ gbogbo ẹ̀mí tó sàìmòrè sọ́lọ́run tó pa ọlọ́run tí ò mọ ọlọ́run tó kọ̀ sọ́lọ́run gbogbo àwọn ẹ̀mí bẹ́ẹ̀ ìṣàmùsílẹ̀. ọlọ́run gbogbo àwọn ẹ̀mí tó bá wá rí bẹ́ẹ̀ tó bá ti kọ́mọ́ dá ìkìyà náà nígbà tí wọ́n bá rí ìyà tí wọ́n rí iná wọ́n wọ́n fẹ́ kó ṣe wípé wọ́n lọ́n tó ṣeé ṣe gbogbo tí láyé pátá káwọn ó sì kó wá fún wọn kó o fi la àwọn níbi ìyà yìí káwọn méjìlá

ọlọ́rọ̀wà ọ̀nà ìkùnlẹ̀ náà sí ìwọ́lá mẹ́sùmọ́ àti ìlú Làṣẹ́gbà ti ìrìnlẹ̀ wọ̀n lọ́wọ́ Ọlọ́run tó bá ṣe wípé gbogbo tí ń bẹ lórí ilẹ̀ pátá inú àwọn nǹkan yòdòyòdò ayé pátá tàbá kó gbogbo ẹ̀ tàbá kó fún ẹni tó ṣẹbọ pẹ̀lú ọlọ́run láyé ẹni tó ṣe kèfèrí tó tẹ́ ìwọ ọlọ́run mọ́lẹ̀ tó ṣe báṣubàṣu láyé tó bá sọ fún dàrùkìyàmà tọ́lọ̀n bá wá sọ wípé iná lọ̀rọ̀ ló dà sí ọlọ́run tó bá lọ jẹ́ fún òun lómi gbogbo ayé pátá gbogbo nǹkan ààbò tí ń bẹ ní yóò sì kó gbogbo ẹ̀wà síwájú ọlọ́run tó ìlà sádà sí pé ọlọ́run bá ń fi nǹkan yìí dípò ìyá mi kọlù dáa ọlọ́run yóò ṣe bẹ́ẹ̀ tọba tẹ bá àyè bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ bó tilẹ̀ jẹ́ wípé láwọ́ tó ti wá yẹ kò lè tẹ́lẹ̀ torí ló bà tó fi dé wájú ọlọ́run gbogbo tó ní láyé rẹ̀ lókè gbogbo tó o sì dúkọ́ oní láyé òní ní gbogbo nǹkan yíká ní wọ̀nìká ọlọ́run ní ká wá sọ bẹ́ẹ̀ káàrí pé kò gbọ́ ọ̀rọ̀ ilé ayé gbogbo nǹkan àgùn ayé pápá gbogbo nǹkan mèrè mèrè ilé ayé tí èèyàn máa ń lé ọlọ́run ká wá kó fẹ́ nìkan ṣoṣo kó ṣe fún nìkan lónìí gbogbo ẹ̀ nígbà yóò lè yọ ọlọ́run mo kó gbogbo ẹ̀ kalẹ̀ má náà ẹwọ bọ́lọ̀ tó ń bá nàkà ìwáṣọ káfí lè mọ̀ wípé èwo ni káfí síwájú sáyé ní àbáríkì àmà ọmọ ìjọba lọ tó pọ̀ ṣùgbọ́n nígbà tí ọlọ́run ló máa bá wọn sọ tí àmọ̀ pé lọ́rùn sọ yìí ọlọ́run sọ pé tó bá ṣe é ṣe bẹ́ẹ̀ ká lórí bẹ́ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ọlọ́run ṣe rẹ̀ kọ̀rọ̀mù kọ́lọ̀mù tó gbogbo ọrọ̀ ayé pátá sọ rẹ̀ kọ̀rọ̀mù kọ́lọ̀mù ṣùgbọ́n lọ́kùn sí bẹ́ẹ̀ ọlọ́run ká wá lórí bẹ̀ kárí gbogbo owó ayé gbogbo epo ayé gbogbo ọlá ayé ọwọ́ ìka ṣoṣo ọ̀la ọ̀sùn àkọ́kọ́ mi tọ́lọ̀ sí bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé tí ìyẹ̀bá wá déwájú ọlọ́run kó tún lè láǹfààní àti ní gbogbo nǹkan yẹn kákódà kásọpọ̀ ló ní gbogbo ẹ̀ kó tún wá láǹfààní àti kó nǹkan yẹn déwájú ọlọ́run èyí náà ọlọ́run ṣe bẹ́ẹ̀ ìjọ ọba ti kú náà lọ́nà agbó ẹlẹ̀ káàkiri ẹ̀sọ́ kó orí ìjọ ọba ti kú ìjọ agbó ẹ̀ náà rẹ̀ so ìka méjèèjì yẹn láwọn rẹ̀ ká lórí bẹ́ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ọlọ́run kò tó bẹ̀ ọlọ́run ká wá sọ fún bẹ́ẹ̀ gbogbo tí bẹ láyé wọ̀lùkárà kò fún ẹlẹ́ẹ̀kejì a tún fún ọ o tún jì oko wọ sàárè ojú dìde nígbà lọ́dọ̀ tó lọ dìde ojú kó gbogbo ẹ̀ wá pàdé ọlọ́run ọlọ́run nígbà tó bá rí iná báyìí yóò máa ní ọlọ́run bá gbogbo ẹ̀ tí wà jẹ́nà ní ìlú ìjẹ̀má jẹ́hùn ti ṣe fìdáhù àlùfìdá onẹ́ẹ̀ni sáyá kí a mọ́bàá jẹ̀yà

ẹfẹ́ yí hàn padà so ìdàfẹ́ ti tó náà ẹgbẹ́ yí ìyàkejì sínú ẹgbùn àpótúwé lọ́nà mú wa fún wa pé káàkiri ẹ̀ ló sì ń ṣe bẹ́ẹ̀ kákó gbogbo ọ̀rọ̀ ilé ayé ọ̀rọ̀ ilé ayé kákó lọ lọ́wọ́ ikú tún wá lè rí kó déwájú ọlọ́run tí ọmọ ìdá ìsìlẹ̀ àmà látàdá bìí ọlọ́run ní ẹ̀mí kèfè rí àtẹni tó ṣẹ́gbọ́ pẹ̀lú ọlọ́run nígbà tó bá rí òdodo ìmẹ́rẹ̀ ọlọ́run ló sì kọ́ gbogbo ẹ̀ka ọlọ́dà gbá gbogbo ẹ̀ lọ́wọ́ mẹ́jọ wọn náà gbogbo tó torí ẹ̀sẹ̀ lọ láyé náà kò ní dáhà kankan lórí àyà ilé ayé tó kulẹ̀ ní báyìí lọ́dọ̀ ọ̀dọ́ tí ọlọ́wọ́ bá aláṣùkánà owó àtàhálà tọ́lọ́mù tí wọ́n tún sọ wípé ẹni tó fẹ́ wọlé yóò kó ilé ayé gbogbo ọ̀rọ̀ ilé ayé yóò kó wá síwájú ọ̀rọ̀ ìkọ́lọ̀mù kó la òun kó má ṣe kí o kó má bà wọ iná jahannam so ìdí ìrẹ̀ká àbẹ́ ìlọ́wọ́ náà ní pé sílẹ̀ alẹ́fẹ̀ wà ní báyìí níwájú ọlọ́run tó bá náà tó gbé nínú ayà èyàn lè fẹ́ ẹni gbọ́ ló ń bẹ̀rù pé tí ilé ayé ò bá ti ẹ̀yìn ní àpapọ̀ níwájú ọlọ́run èyí tó tọ́lá wá ti fi ṣe àpéjúwe ilé ìyẹn lè fi dára rẹ̀ lẹ̀ níwájú ọlọ́run ní òpé lápòjú òsì wọ́n ní ẹnìkan ọ̀daràn lábẹ́ òfin wọ́n wá ní kó tó di wípé o tó lè kọ́ nínú ìyá tààtò òfin rẹ̀ lọ mú ẹni tó bá ti jẹ́ former governor former governor ẹni tó ti jẹ́ gómìnà lọ mú wa olóògbàbí ìyẹn kí ni ìtumọ̀ nǹkan yẹn ìtumọ̀ ẹ̀rí wípé ẹni tó ti jẹ́ gómìnà rí yẹn ó lákàkù lọ́dọ̀ wa ó pàtàkì láàfin ní káàbà rẹ̀nu òní gbàgbé abẹ́ tí wọ́n bá mẹ́rin orí tí ó jẹ́ ni ẹwà nípò àwọn ṣe kí ni wọn ní forí tàn lẹ̀ ẹgbẹ́ pé ẹni tó jẹ́ fún bá gọ́ọ̀nà ta nígbà ọba tó mú wá tó wá fi bẹ̀bẹ̀ ìgbà náà látó mọ̀ pé

já òkú àjọ ọlọ́run kúrò pẹ́ tí wọ́n tí mọ̀ lọ. ṣùgbọ́n tá a bá lọ sínú àlùkò à tá a bá wo súnmọ́ ànábì sọ́lọ́ láàrin ọ̀sẹ́là ọ̀rọ̀ kúbẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ ànábì tó túmọ̀ pé ìjà yóò jẹ́ ọlọ́run bá aláṣọ àrùn wọ̀ ọlọ́run wà mẹ́lẹ̀ àyà tó dúnlá ńlá mọ̀dá ọlọ́run gbogbo ọjọ́ ìpè nígbàdùn láyé yẹn ìtàjẹ́ ní gbogbo ẹ̀ ṣé n dábàá ń pè nígbà jẹ lọ́wọ́ wọ́ nǹkan lè fi gbà yẹn lè ìtẹ́jẹ́ ní gbogbo ẹ̀ torí ìtumà ṣàlàyé fún wa bí yẹn bá rí ayé tó bá rí ayé at age of five years ìjọ fi gbádùn ọ̀pọ̀ tó láti otu kò tó bẹ́ẹ̀ ó tún yá ọmọ rẹ̀ ọ̀tún 25 tí sì

bsc bápọ̀ ìgbóná àlọ́sìkàmẹ́sìkà ṣẹ́gbẹ́ ìṣẹ́kàtà ẹ̀mí pẹ̀lú ọjọ́ orí ilé mi o kìí ṣe bára mọ̀ ṣùgbọ́n tọ́jọ́ orí ilé ẹ̀ṣọ́ bọ́ ọba fẹ́ mọ́ ẹ̀jẹ̀ ní dédé káàdínlù fọwọ́ aláìsàkà torí tó tí ó fẹ́ nítorí ayé náà ó jẹ́rẹ̀ náà lórí Bọ̀bá wá lọ fẹ́ máa jẹ wọn náà ẹja ni ẹ máa jẹ ẹ̀sùn má ti jẹ ìta tó bá lọ́rà àwọn ìta tó ti jẹ. Ẹ̀dá kò jẹ̀ mẹ́ra kí la wá bẹ́ dára láàmú lórí ayé ipò tó wà lé bó bá tọ̀lá òun ní pẹ̀lú ní ó sì tún wà bẹ́ẹ̀. Ẹnìkan ní ń bọ̀, gbogbo lẹ̀ ń rọ́, tó bá dọ̀la yóò máa bẹ̀rẹ̀ nìkan onímọ̀ kó kọjá máa. Kí a yóò jẹ́ ìgbàgbà níwájú ọlọ, owó ọlọ́ kẹsọ̀ ló jẹ́ pé wà láó tọ́lọ̀ sọ ń bẹ̀rẹ̀ pé tó bá sí ẹ̀ṣẹ́ pé afẹ́ ìrìnàjò. Kí a yóò jẹ́ nínú ẹgbà wa àfáwà sáàrù ọmọ sáàrì rọ́bì ọlọ́wọ́ ó ní kọ́lọ̀ rọ́sọ́lọ́lọ́ ìtọ́lọ́lọ́ àbẹ̀rẹ̀sọ́lọ́ alámẹ́bí nílẹ̀ òkàánẹ́ ti túnlẹ̀ àgbáàdìgbò ìdàlọ́ ìjàmọ́ àbàrúrọ́ ma sápa káàfíra nínú ohun tí wọ́n ìyẹ́ ẹ̀sán ni níwájú ọlọ́run wọ́n wá wá ó ṣe déédé pẹ̀lú ìyẹ́ ẹ̀sán tàbí tó bá tẹ̀ wí kékeré kan níwájú ọlọ́run ángẹ́lì àti ẹgbẹ́ ọlọ́run tó lágbó lé ayé ti ẹ̀mí wéètì díẹ̀ di bá fà fún débi wípé àwọn tí ò bá ti tò ní ọlọ́run ní ìní jẹ́ wọ́n rí omi kan báyìí ní ilé ayé ṣùgbọ́n nítorí pé ayé omi ti mọ̀ sọ́dọ̀ àtẹ́gbẹ̀dọ̀ ọlọ́run àtẹ́gbẹ̀ òfin ọlọ́run ọlọ́run tó níbi túmọ̀ rẹ̀ náà ni pé ní túmọ̀ lọ́dọ̀ ọlọ́run tó ní lọ́dọ̀ ẹbá bí ẹlòmí ilé ìgbó lọ́wọ́ alágbájá èyí ṣe àríwí wọ́n já sí mọ́ ẹ̀nà kí mú déédé mọ́ òṣèlú àpẹẹrọ òṣàyè mi òṣàyè àbí bẹ́ẹ̀ ni òṣàyè ẹwà bí léèrè wípé wákàtí mélòó la ń lò lójúmọ́ 24 hours wákàtí mélòó la fi ń kírun kò tó wákàtí kan àṣùgbà ṣẹ̀dúmẹ́wàá àmì ṣẹ̀dúmẹ́wàá àyíká ṣẹ̀dúmẹ́wàá asúrì ìṣẹ́jú mẹ́wàá mọ́gbẹ́bí ìṣẹ́jú mẹ́wàá ìṣá ìṣẹ́jú mẹ́wàá 50 minutes kò tí tó wọ́n náà káwà pàdéká ní 1 hour ẹyọ 1 hour kó òun 23 hours ìwọ́lú nìyẹn jẹ́mọ́ wọ́n rẹ̀ ti rí ayé kí èsì ohun só ṣe é sọ níwájú ọlọ́run tó kò sáyé ní ayé ń bí ìwọ̀n náà nínú 24 hours ọlọ́run fún mi ní 1 hour mo fún ọ ní ọdẹ̀ tún lè lẹ́nu láti máa sọ wípé kò sáyé ariwo lè sí ìdí nìyẹn tó ti jẹ́ wípé kéèyàn ó ti rí ayé kó tún èrò rẹ̀ pa kó bà kábàámà ìgbà kẹrin ọlọ́run ọba ni tó bá fi ewúrú ilé ayé ní ìtumọ̀ kẹ̀kẹ́ ṣùgbọ́n kí wá lè túmọ̀ ọ̀rọ̀ yìí lọ́lọ́run ti ka ilé ayé àti ti ń bẹ́ẹ̀ sí ní tí wọ́n lè kó wá síwájú ọlọ́run láti lè fi gbara wọn sílẹ̀ ìyẹn túmọ̀ sí pé àkàkùn tọ̀dọ̀ ní bó ṣe rí lójú yín ọlọ́run sọ̀rọ̀ ilé gbọ́dọ̀ lọ́jọ́ lọ́wọ́ sọ̀rọ̀ tó ní ìgbìyànjá ní ẹnìkan gbogbo ilé ayé ìpátá òun ló ní ló pàtàkì lọ́wọ́ tọ́lọ́n bá wa sọ̀rọ̀ nípa sọ̀rọ̀ pé bó ṣe rí lọ́dọ̀ ti ní tí a bá lè kó gbogbo ilé ayé àti ojú mẹ́lẹ̀ fún ẹnìkan ṣoṣo tó lè fún ọ̀nìkan lónìí tá a tún fún nígbà láàyò kó tún jì wá nígbà gbogbo àti àmọ́ tá a bá wá ní pé ná ní ayé ní ìtumọ̀ lọ́dọ̀ọ́lọ́ ṣùgbọ́n bó ṣe rí lọ́dọ̀ ní ẹ̀ẹ́fẹ́ ẹ̀rọ pé àyín tó tóbi jù yẹn kẹ́ẹ̀fì rárá ní kò ní iná tẹ̀lẹ̀wà tẹ̀lẹ̀ ọlọ́wọ́ bá ń síbẹ̀ síbẹ̀ kò lè rí bẹ́ẹ̀ ayé ló ti yẹ kó ṣe nù ẹ̀gbọ́n bàbá òtún ṣe láyé tó pàdé ọlọ́run pẹ̀lú ẹbọ tó pàdé ọlọ́run pẹ̀lú ìyapa àṣọ ọlọ́run gbogbo ní òlè wúlò níjọ́ náà وقضي بينهم بالإنسان وأسروا الندامة لما رأوا العذاب ọlọ́wọ́ bá ní lẹ́yìn ìgbà náà ní gba gbogbo tó kó wá lọ́wọ́ ẹ̀ ẹni ọlọ́run bá ti dájọ́ pé iná ọ̀rọ̀ ní òlòdúpadà ayé lè yàn máa sọ pé ẹ lọ àfi ẹ náà pọ̀pá ọmọ mi gba kúrújọ́ mẹ́rin wọ́n wà máa fẹ́ẹ̀sì nǹkan gbára wọn sílẹ̀ ọlọ́wọ̀n wọ́n wọ́n wà máa fi àdámà wọ́n máa fi pamọ́ àwọn olori nínú àwọn olùṣẹ́ náà àwọn olori nínú àwọn olùṣẹ́ bọ́ torí wípé ṣíṣẹ́ náà ní èyí dá ṣẹ́ náà àwọn kan náà jọ àwọn kan ní ó pè síbi ẹbọ àwọn kan ní ó pè síbi ẹgbẹ́kẹ́gbẹ́ àwọn kan ní ó síbi ọlọ́run jẹ́ ìgbàgbọ́ bá ń kó wà àwọn kan ní ó sọ̀rọ̀ síbi ìmúkúmu ìjẹkújẹ ìrìnkú jìbìtì olè jàǹdà fún ìdá sí àwọn kan lọ́gàra papọ̀ má tí ó lórí dáa lóòwò bá tó bá wà lórí orúkọ fẹ́ padà níbi nǹkan yẹn àwọn yóò ara kó òde padà òde padà àwọn yóò mọ̀ àkómọ̀ tó bá ọdún dáa náà lọ́lọ́wọ́ gbọ́ òdìdé pẹ̀lú wọn yóò gbàgbé àwọn ẹ̀rọ ní ìdí àjọ fún ìfọ́lá láti ní bọ́lá wọn máa rí gbèdìgbè ẹ̀yìn bàbá ọbọ rẹ̀ ẹ̀yìn abọ́ rẹ̀ ẹ̀yìn bàbá ń sàgbó lọ́lọ́wọ́ ti gbèdìgbè ẹ̀yìn olórí ẹgbẹ́ ògbóni ibẹ̀ ni wọ́n ti gbèdìgbè aláàjì sí ní a sì máa wò gbé àjọ ah, ń kírun ní ẹ̀yìn mùsùlùmí ọmọlẹ́yìn àmì lọ ẹ̀ká tó síbẹ̀ tó rẹ̀ lórí àmì ìfìrà ọmọ ìwò tó sí tó bá ní lọ́nà àwọn ìyọ́nà ogun ogun ẹ̀dá ti dé pẹ̀lú àwọn ọmọ tí ẹ̀ tàbí kọlọ̀dá mọ́ sọ́lá lọ́sọ́lá Sórí ọmọ ènìyàn yóò máa rẹ pẹ̀lú ẹni tó nífẹ̀ẹ́ sí jùlọ ṣàgbéga kí á mọ̀. Bọ́bá tó ná pé àwọn ìdàgbùdà náà ní ọ̀rẹ́ rẹ̀ símọ́símọ́ wọ́n gbé ọ̀sẹ̀ pẹ̀lú wọn jọ́nà. Gbogbo àwọn tí ẹjọ́ lọ́mọ jókòó klọ́ọ̀bù tí wọ́n mọ lọ́run ẹjọ́ mú òkú mi, wọ́n gbé ọ̀sẹ̀ pẹ̀lú wọn náà. àná lámàrá ọrùn àbà. Ọlọ́run ni wọ́n wà á gbé wọn ti fi níjọ́ náà àwọn tó wá jẹ́ àwọn olórí wọn tí wọ́n fà wọ́n lọ síbi ìṣẹ́ lọ́rùn wà sọ́rọ̀ ìdàrí wọ́n wà á fi àdámọ̀ yẹn wọ́n fi pamọ́ wọn ò ní jẹ́ káwọn ọmọlẹ́yìn wọn mọ̀ lọ́jà nígbà bá ti rí lọ́rùn ah tí kò sí ìpẹ̀lẹ̀ Ọlọ́run wá mẹ́rùn mẹ́dá mẹ́tàrà ní mẹ́rọ ọ̀húnlá ọ̀gá ọlọ́run ní wó fi àbámà wọn fi pamá lẹ́mọ̀rọ̀ ọ̀gá nígbà tí wọ́n bá rí wá. Àwọn wo ni wọ́n fi pamọ́ fún? Wọ́n fi pamọ́ fáwọn ọmọ lẹ́yìn wọn tọ́lọ̀ ń gbé wọn dìde pẹ̀lú wọn papọ̀. Àwọn ọmọdé ọ̀gá tí ò sí mẹ́wàá ti bẹ̀. Ayà yìí gbólóhùn wà àtàwọn olùmẹ̀rẹ̀ àwọn akónímọ̀ ẹ̀jẹ̀ sí wọ́n tún lọ́nà tó pọ̀. Ṣùgbọ́n tó gba ìtumọ̀ nínú tútú lọ́dọ̀ àwọn tó pọ̀ lọ́wọ́ akónímọ̀ ẹ̀jẹ̀ sí ìmọ́mí pẹ̀lú ẹ̀jẹ̀ ní wọ́n tún sí wà àtàrù ànàdà àmàdà ẹ̀wà àkọ́kọ́ ànàdà wọ́n fi àdámà wọ́n fi pamọ́ fáwọn tó tẹ̀lé tí a ti máa tẹ̀lé rẹ̀ gbàmí tí wọ́n bá ti di wípé nǹkan ti yíwọ́ olóòtú ìfẹ́ nínú ìtumọ̀ míì wọ́n ní kẹ́lìmọ̀ àsáàrùn nínú àwọn gbólóhùn àbùdáàtì tó mọ̀ ní ìtùmọ̀lẹ́jì wọ́n ní wà àsáàrùn ìmáàmà àtàrù wọ́n fi àbámọ̀ lọ ní ó fi hàn àbámọ̀ ò ṣe fi hàn tó pẹ́ ní ẹ̀dínlẹ̀ sí máa kàbámọ̀ ṣùgbọ́n ló mọ̀ nínú ojú wọn àti ojú wọn ó bẹ̀rẹ̀ àwọn afọ́lùmọ̀ pẹ̀sí tí wọ́n ti bẹ̀rẹ̀ bákan náà wọ́n ti tún tún bá mi tí wọ́n ní afọ́sẹ́ká máa ń bẹ níwájú orí wa níwájú orí báyìí tó wà ní ẹgbẹ́ tí wà lábá dé gbogbo wájú orí yóò yóò gùn jọ ní wọ́n máa ń pè nǹkan ní àti rọ́tò lòwájú sí bí tí wàá bá sọ ẹ̀ gbogbo wájú yóò sì yọ wọ́n ń pè ní àti rọ́tò lòwájú sí. àwọn afáàmọ́ ẹgbẹ́ wọn àfáàmù mẹ́rẹ̀ gẹ́gẹ́ bí ìmọ̀ kúrò lẹ́nà tó àfáwọn àbú abdullahi muhammad bin ahmed al-kuturi wọ́n ní àtúlẹ̀ túnmọ̀ rẹ̀ sí pé nígbà tí wọ́n bá rí ìyà wà àtàrò nẹ̀dà àwọn tí máa ń ṣùjọ níwájú orí báyìí tí ẹ̀bá rí tí ó dùbọ́ ìlú yóò hàn wájú orí wọn wọ́n tún kílẹ̀ dáná ṣùgbọ́n gbogbo ìtumọ̀ táwọn àfáà fún náà kò sí ìtumọ̀ tó dábẹ́ kò sí ìtumọ̀ pé ẹ̀rìn ọgbẹ̀ fáwọn tí wọ́n tẹ̀lé wọn lẹ́yìn ìbéèrè tó wà járe lórí mọ́sánà ní ìgbé ìjẹ́ nítọ́ gbogbo àtìyàmà ìjọ wa rọrùn bí kẹ́lẹ̀kọ́ tó máa gbé pẹ̀tọ́ta mọ́ wọ́n jọ lọ ẹ̀bẹ̀rẹ̀ ká béèrè rẹ̀ wà àtọ́rù nílá tọ́lọ́ sọ̀rọ̀ nípa àwọn ọmọ náà nígbà tí wọ́n bá débi ìyàbá ì ọlọ́run wọ́n pariwo bí àwọn sórí ibú fún òfin náà lè níbi ọlọ́run wọn asárùn mẹ́ta wọ́n fi àbámọ̀ wọ́n fi pamọ́ fáwọn tó tẹ̀lé wọ́n ti wà wájú ọlọ́run nígbà tí àyèmí sì ń bẹ wípé ọlọ́wọ́ bá sọ òdìlẹ̀ ẹgbẹ́ tọ́nà rẹ̀ yìí sí lára ọ̀nà rẹ̀ wọ́n rẹ̀ ọ̀pọ̀ tí wọ́n wá sí inú wò wọ́n ọ̀pọ̀ tí wọ́n wá sí inú wò ọlọ́wọ́ bá ní ẹ̀rí kẹrí àwọn tó ṣe wípé ọ̀pọ̀ mọ̀wá rírù àwọn tó bá ṣe wípé bàtà agbẹ́fẹ́ wọn lórí òṣùwọ̀n iṣẹ́ wọn fúyẹ́ wọn jọ̀lọ́ Ibi máa jẹ́ ṣẹ́ òṣùn jẹ́ ẹgbọ́jẹ́ kan bẹ̀. Bó ti wùlẹ̀ kí ìlú ó ṣe ṣẹ́ tó lọ́rùn tó ẹgbọ̀ kan bá wọ ní ẹ̀sùn lọ́jà wà lẹ̀. Àdúgbò jẹ́ lọ pẹ̀. Ẹlòmí ti bẹ ẹ̀ṣẹ̀ ló pọ̀ jù tí ṣẹ́ ti fúyẹ́ ọlọ́run ṣe ẹ̀rí gbogbo àwọn tó lè tó bá jẹ́ wájú ọlọ́ torí pé nínú àfíìdá ààrùn ìsúná wọ ìjàmá wọn ó mọ̀ wá wọn ó wọn tẹ́ wá. ọlọ́run kò bá àwọn ṣíṣe wọn tó bá fúyẹ́ nígbà tí wọ́n tó wájú ọlọ́run. ọlọ́run tó ṣòfò wọ́n sòfò wọ́n pàdánù orí ara wọn níwájú ara wọn. ọlọ́run àwọn tí wọ́n pòfò yìí tí wọ́n sòfò yìí iná ìgbà náà ni ó wọ níwájú ọ̀la. Iná láti máa lé sí róòsù wọn lójú. Ọmọ ìlà àkàrẹ̀ róòsù.

bóòlá ti fẹ́ jẹ́ àyà méjèèjì sẹ́gbẹ̀ ara wọn kò takora wọn àkọ́kọ́ níbi tí wọ́n ti yọpẹ́ sálábá alẹ́ náà ikú wa ṣùgbọ́n tí wọ́n sọ̀rọ̀ síta wọ́n ti wà nínú nígbà náà náà Wọ́n lè rọra lọ dákúnú wa jáde fún oòrùn ọ̀nà káà bá tún lè bù wa tí ó gbé wa padà síná lẹ́yìn ìgbà tó bá mú wa jáde á ajẹ́ pé àwọn akẹ́lá lápá tàbí sílẹ̀ ara rẹ̀. Ọlọ́wọ́ ni ẹ máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìfà òfìyà ẹ̀ṣẹ́ ẹmà jẹ́gbẹ̀ẹ́ òṣìṣẹ́ ìgbàdì kankan wọ́n náà wọ́n kò mo lè sọ̀rọ̀ wọ́n lára nípa ìgbésí so ìyẹn túmọ̀ sí pé ìgbà tí wọ́n sọ̀rọ̀ wọ́n ti wà nínú so pé lè yíká ń sọ yìí lọ́dọ̀ ní wà àfọ́rọ́ nàdáàmà wọ́n fi àbámà wọ́n fi pamọ́ fáwọn ọmọlẹ́yìn wọn yàmọ̀ ọ́ so ìyẹn túmọ̀ sí pé ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìgbà tí wọ́n rí mọ́tò ìwọ náà ó ní wọ́n ń fi àdámà pamọ́ sọmọ lẹ́yìn wọn ṣùgbọ́n bà tó bá ti di wọ̀ lọ́nà tó kó wọn sínú náà wọ́n lọ́lọ́pọ̀ sọ wọn bẹ̀ tó dàbí ẹjọ́ ń bẹ nínú ọkọ̀ òfurufú tí ọkọ̀ òfurufú ti wá ní problem ẹni tó wá ní ọkọ̀ òfurufú ó wá jáde tó fẹ́ bá wọn tó fẹ́ ọkọ̀ òfurufú sọ̀rọ̀ ẹ̀rì pé yóò máa rẹ̀ òun máa tó ṣẹlẹ̀ ṣùgbọ́n kò ní kọ́kọ́ sọ yọ̀bọ̀ pé àmì sọ wọ́n lè kọ̀rẹ́tì kìíní tó bá mú kọ́rọ̀ yẹn jáde ẹ̀rọ yóò ti kú lọ ṣùgbọ́n bàtà bá tún parí tó kù lọ ṣọ́ ẹ̀ tó lè gbé àmì ìkọjú ẹ̀wọ̀ everybody ló sọ̀rọ̀ so bẹ́ẹ̀ náà ni ìgbà tí wọ́n kọ́kọ́ rí náà àwọn tó jẹ́ ní ibi tó ń bá lò láyé àwọn olùyapa aṣọ ọlọ tó mú látàájú ọ̀lá yìí wọ́n ó kọ jí dúró níwájú níwájú ọlọ nígbà tó bá rí náà àtàrò mọ̀dáàmà ọlọ́gbà tí wọ́n bá rí ìyà wọ́n gbọ́n kábàámà ṣùgbọ́n wọ́n fi pamọ́ ìyẹn túnmọ̀ wípé ìgbà tí wọ́n bá ti wọ ọ̀nà tán wọ́n pàdé òsìta fọ́ọ̀rọ̀ lọ́gbà alábàlábà tí a lè náà ṣe kó wá tún náà wọ́n pàdé òsìta fọ́ọ̀rọ̀ àwọn tó rígbó ọlọ́pàá Lẹ́yìn ìgbà tí wọ́n bá ń sàrùgbé, ẹni tó sáájú wọn tó ń fi àdámà ń pamọ́, ọlọ́run wọ́n kú bí ọrẹ́ ìnà òun àbàwọ́ adájọ́ láàrin wọn bèèrè kírísì àìbèrè ágbìrì pẹ̀lú gbèrè. Ìwọ́n ní ọ̀gá wọn àbí okó ìlú bá wọn, ìwọ́n ni wọ́n tẹ̀lé ẹ̀yìn jẹ́ ẹ̀tẹ̀lé ẹ̀yìn náà ẹfà abalẹ̀ tọ́ orí nítorí bí wọ́n sọ fẹ́ ìná láyé ẹ̀gbọ́ ọlọ́run wa ṣe déédé àwọn tí wọ́n kó ibú bá wọn yẹn wà máa Wọ́n máa ní ìrọ̀ àwọn ọmọ wá ti dábà àti ìgbé náà. Ẹ̀yìn ò sí padà sí máa àwọn bá tẹ̀lé táwọn tó sórí bú. Wọ́n wá ní ìrọ̀ ọ̀gá àwọn láyé tí ò dáwọn ó bọ́tọ̀ lọ ìrọ̀ ọlọ bí wa ìyá àtàwọn Wá bá wọn gbé jìnà sáánú rẹ ọlọ méjì ní gbé jìnà tó jìnà tẹ́lẹ́tẹ́lẹ́. Ọlọ́run wa kú bí yá báyìí náà ń lè lọ pé ìsọ̀. Ọlọ́run ní ọjọ́ ìgbà ọlọ́run àjájọ́ láàrin gbogbo wọn pẹ̀lú déédé àti dọ́gba dọ́gba ọmọdún tàbí òṣìṣẹ́ nìkan ìtò òṣè láyé ló gbà. Ọlọ́run wa ní ìpàgọ́ òṣìṣẹ́ nìkan ní. جعلنا في السماوات والأرض رغبا gbogbo tí ìgbà nínú sámà pátá èrè ọlọ́ni mo ní wà máa ṣe àrùn gbogbo tí ń lórí ilẹ̀ àti tí ń nínú ilẹ̀ pátá èrè ọlọ́run mo ní èyí tó bá wù nínú ẹni mo ní mílíkà wàtẹ̀ sórí ifá ní ti mímí èmi ni mo ní bí kọ̀ọ̀kan sì ṣe máa rí ọwọ́ ìrìnlọ́ ọgbà náà ló wà ewó ní ti ń bẹ̀ tẹ́lómi wá wà láyé bí ẹni wípé onìkan ló láyé tẹ́lómi lò láyé bí ẹni tó kò ní kúrò mẹ́ gbogbo tọ́rọ ayé tí tí ń lọ bí ìgbà tí ò sọ́run lórúkà lè ṣe wọ́n kọ́nà tó fi dóná àlámọ̀ ilé ẹ̀sìn wáyé ẹ̀bá láwọn afárá sí ẹ̀bá rí ọkọ̀ tó ń lò ṣé yìí wọ́n fi ń wọ́n àfáà yìí ṣé yìí wọ́n fi ń wọ́n ẹni ọlọ́ àti wá sọ ayé di ta fi ń wọ́n dáadáa ọlọ́mọ bá ní ayé òun náà àtọ̀wọ́ ọwọ́ ọmọ ọlọ́mọ bá lọ́wọ́ لله ما في السماوات والأرض من جنبه لله قرب من شيء أي أنه مالك السماوات والأرض وأن وعده حق كامل لا محالة gbogbo tó mọ̀ ṣẹlẹ̀ láyé pátá kò ṣẹlẹ̀ lọ. Àtèyí tó ti ṣẹlẹ̀, àtèyí tí ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́, tó ti ṣẹlẹ̀, gbogbo ẹ̀kọ́ sí ìtúsẹ̀yìn ọlọ́run ọba ẹ̀sìn ìlọ́ bàá bẹ́ẹ̀ tẹ̀lé ọlọ́wọ́ bá ní ara iná ilẹ̀ ìmọ̀ ìsámẹ́wàá àti wọn àrùn Ọlọ́wọ́ ní ṣe ohun tí ń bẹ nínú sẹ́mà àti nínú ilẹ̀ àti lórí ilẹ̀ Ọlọ́run ẹ̀kẹ́ ti kẹrẹ gbọ́ gbogbo àdéhùn tí mo ṣe pátá gbogbo ẹ̀ ni ó já mú ṣẹ. Ìnà ọ̀hájá òlọ́ ara gbogbo lọ́rọ̀ sọ pátá ní ìṣẹ̀lẹ̀. Nínú rẹ̀ tí ò ṣe é sọ tí ò ṣe é jiyàn, òun náà ní fẹ́ wà ní ẹ̀ ń sìn kó bẹ̀. Káàlì jiyàn lílẹ̀ bá bá bá bá yàtọ̀. Bí wọ́n ṣe bí ọ náà mú bàbá bàbá rẹ̀ tó dàmá. Ẹ̀rọ mi ò ṣe ní bàbá rẹ̀.

ọlọ́run ọba ó dẹ́jú lé ìmọ̀ àti gbogbo ìmọ̀ tí ò bá ti dé ìran mọ ọlọ́run kì í ṣe lọ gbogbo ìmọ̀ tí èèyàn mà lè pòfẹ́sọ̀ sósósósó lè pòfẹ́sọ̀ lọ́dà bó ṣe wá pòfẹ́sọ̀ bó ṣe dágbára tí kò fẹ́ sọ̀ tó ọ̀hún náà kò forí kalẹ̀ fọ́lọ́ mi kì í ṣe mà ìbẹ́ẹ̀ jẹ́ wọ́n mọ̀ tó lọ́dọ̀ ẹ̀dá ẹ̀dá ẹ̀dá kéwù tó gbà ìmà tó ní tó ìwá kírùn gbogbo ìdí nìyẹn gbogbo ìmà tí èyàn bá ti mà tí ò bá ti sún ní mọ́ lọ́run kìí ṣèlà ọlọ́run bá gbogbo pé wà láti ń àfìkà ọ̀run láàárá àlàmù wọ́n láti ń àfìkà ọ̀run láàárá àlàmù wọ́n láti ń àfìkà ọ̀run

ọlọ́run ló ti lọ thousand ìgbàmẹ́ lórí standard standard wà ọlọ́run ní kò sí standard ilẹ̀ láì alẹ́mú wọn mọ kẹkẹ ọmọ akẹ́kọ̀ọ́ tán Nàìjíríà ó tún lọ sí Harvard University l'Amẹ́ríkà one of the best university in the world nígbà tó wá dé wọ́n ní bó tó ṣe jáde first class tún ní ọwọ́ àti ẹ̀fẹ́ ọkùnrin àsòun wá tó bàbá wá rí láwọn rí já kírùn nínú mú kírùn òbí yẹn padà ní irú ọmọ rẹ̀ kò máa tẹ́tà ọlọ́run wá láàrín àyàmù ويحيي ويميت ويحيي ويميت ẹgbọ́n bá ní bẹ dé ń bẹ láyé sápàrà yìí ẹni tó kó wa léèrè àti president inú wa tí tó mílò tí mílò sápàrà dọ́kọ̀ sápàrà dọ́kọ̀ ní èyí tí dọ́kọ̀ náà sí agbọ̀rí wọ́n gbé obìnrin kan wá sọ́sítù wọ́n wá fẹ́ ṣiṣẹ́ àbẹ̀kù kọ̀m̀pútà rẹ̀ ti lágbára débi wípé ó ń bleach lọ́tọ̀ wá ní òsìta àwọn lè ṣe fún tí àwọn ọ̀gá fẹ́kẹ́ bí ló lọ àwọn òṣìṣẹ́ rẹ̀ àbẹ̀fún kan fi gbọ́mọ jáde àbí wọ́n jẹ́ ló fi bímọ ní ẹ̀jẹ̀ ògbá ọlọ́rà wọ́n ní ọkọ̀ sí òdẹ̀ sí kan kò sí táwọn lè ṣe tí ẹ̀dà fẹ́kẹ́ mi ọ̀lọ́ ọ̀lọ́dà ẹgbẹ́ ọ̀lọ́dà tí dókítà ti sáré wọlé òjì ló múra bí ló ń sáré wọ ọba jọ ló ń sáré dókítà ló kù obìnrin ẹgbẹ́ sí ẹni tó ní kò gbúdọ̀ lo wákàtí kan yóò kù nígbà kan padà kò sáré kan ló ń sáré àdọ́rùn ẹgbẹ́ sí ẹ̀wù bọ́lá ọ̀fẹ́ ń kó nǹkan nítorí bọ́lá ọ̀fẹ́ dókítà ni ó lọ níjọ́ náà wọ́n tóbìnrin ò bá wá ní lọ́nà kò ní sá eré tó sáàmù tàbí ní kùmù rúbì áfìdá bí máa ìlànà tẹ́kìrì ní kùmù rúwà láàmà kọ́dà ọlọ́run tẹ́kìrì ní kùmù rúwà láàmà kọ́dà ọlọ́run

bá jókòó ara wa jẹ́ jókòó ara rẹ̀ jẹ́ kò sókè ní ilẹ̀ ọ̀lọ́ bẹ́ẹ̀ mi bá bọ́ra lẹ̀ ẹ̀rì gbẹ́rẹ́ sí gbẹ́rẹ́ yẹn lẹ́yìn tí dẹ́kọ̀ ọmọkùnrin àwọn ọlọ́run ọba ní ìwà ìròyìn yìí ìwà Yorùyí èmi ni mo dékẹ ẹmọ ẹja láàájì bẹ́ẹ̀ ṣe wà yìí ẹni nígbọ́n tẹ́lú ó bá ti jáde lára ilẹ̀ mi náà ni ó pa ní kìí ṣe yàtọ̀ láti.

Ọlọ́run bá ní wá ilẹ̀ yìí ni wọ́n wá kì ó kọ́ ní orin ni ẹjá tẹ́ ni wá ilẹ̀ yìí tó ń jáun. Orí pé ìrìn ìmọ̀ ẹjọ́ ilójú tẹ́nì sábá, kí ló pa náà Torí wípé ọmọ ìlànà ìlànà ti fi ṣe ìlànà ìjọba èyí, ìgbàmọ́bọ̀ ara ìṣọ́ bá wà ní ọ̀sán. Wà fún ọmọ ìlànà ìlànà ìlànà ìlànà ibi tó kálukú gbà lọ fún ìyàtọ̀ torí pé ibi ta gbà wá náà tọ̀ọ̀tọ̀ ní àsìkò tá a jáde níbẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ní kódà bó ṣe méjì ìkó jáde lásìkò tó jáde ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ ló fi wá ibi ọ̀tọ̀ọ̀tọ̀ náà la gbà wá ọ̀tọ̀ọ̀tọ̀ náà la gbà lọ ṣùgbọ́n tí ó ṣẹlẹ̀ ní pé àbímọ̀ òun náà àjẹni láti dáadẹ fún kí ni wọ́n sọ àbímọ̀ òun àtẹ́ni tó fi múlẹ̀ náà fi wọ́n sọ ìgbàmúlẹ̀ ó kú ọ̀nà owó ló pàtó tán ọlọ́run ti ma ìrìn tó lùkàlù kó lè tí ó fi lọ ọlọ́run ti bẹ́ẹ̀ lọ́mọ wípé wà nílẹ̀ ìrìn ní ìtòrí járún ọlọ́run tó sì mú tẹ́sí pọ̀ ọlọ́run ń sọ àwọn ọ̀rọ̀ yìí fún wa kùránì náà ló tó sọ kùránì náà ló tó sọ ìdí tí kùránì ṣe tó sọ láàfin mọ pàtàkì pé ọlọ́run ṣe wá ní àlùkò kùránì ìdùnnú kan ní pé á ah, àmọ̀túpẹ́lẹ́wọ̀ ọlọ́run tó ṣe ìwé wa ní ìwé ó máa gbọ́ ó mì ìgbésẹ̀ ó máa gbọ́ sùn ní ìwé tí yóò máa gbọ́ tí ó jẹ́ yóò máa fún ìlú jẹ́ kaka àkùránì tí ó sòtọ́ tí ó sojú abẹ́kọ̀ọ́ fún ìgbà fi mà bẹ́ẹ̀ ẹjọ́ wá ayà tó tẹ̀lé ọlọ́pàá wá ń sọ fún wa ọlọ́run gbogbo gbogbo ẹ̀yìn ìyà pátápátá àtẹni tó gbà àtẹni tí ó gbà àtọ̀tẹ̀bọ́ àjẹni tó mọ́ ọlọ́ àjẹ́ tí ó mọ́ ọlọ́ ọlọ́ ní mo pé gbogbo yín pátá Ọlọ́run ní gbogbo gbogbo ẹ̀yìn ìrìn pátápátá ọlọ́run kò jẹ́ àtúnmọ̀ ó ti dé wá bá yí látọ̀dọ̀ ọlọ́run àwọn àbójúmọ́ kẹsí wọ́n ní kí ni wá sí ọ̀run olóòrùn àkọ́kọ́ torípé tí bá ń jẹ́ wà fíì tẹ̀lìbí bóyú wà tẹ̀lìbí in tí wọ́n máa sọ tẹ́lì wọ́n mọ̀ gbọ̀n ló wà bẹ̀rẹ̀ in tí wọ́n sì máa sọ tí wọ́n máa dùn ìròyìn àjẹ́ náà ẹgbẹ̀ bá ti báyìí ẹrù ìgbòrò ọlọ́run tẹ́lá ṣe báyìí ọlọ́wọ́ bí jùmọ́ àti jùmọ́ sínú wọ́n máa dùn tí dáadọ́ máa wò wá ṣe ọgbọ́dọ̀ ọgbẹ́ nínú wà wà tí ògbọ́dọ̀ jẹ́ ìdáyà ìjánu nìkan kí ṣe ní lójú wọn kó mọ́ sí bẹ̀ wà tí òsì gbọ́dọ̀ jẹ́ ìṣe ní lójú lọ́nù nìkan kí ìdáyà ìjánu kó mọ́ sí bẹ̀ gbogbo ẹ̀ ló papọ̀ sínú àkùrá lọ́wọ́ ti pè ní mọ́wọ́ ẹ̀

yàtọ̀ sí kó jẹ́ wà sí ó tún jẹ́ ìwòsàn àwọn àrùn tí ń bẹ nínú ẹ̀mí kí làwọn àrùn ọ̀hún nínú àrùn tí ń bẹ nínú ẹ̀mí aṣákù kéèyàn máa ṣe èméjì ṣètò ọlọ́run kí n ṣe àbí ibò láti ránṣẹ́ sọ nísìn ọlọ́run náà kún ti mọ̀ pé nàìjíríà tó dá wa sí kàlùṣe lára sáúdí gbogbo àwọn èèyàn méjì kéṣù máa gbé sí ìyàn tí yóò fi wá padà lọ ọ̀nà ẹ̀ṣẹ̀ láàyò àìsàn ìlú ẹ̀ kùránì fẹ́ wá tèròsàn irú àìsàn bẹ́ẹ̀ ẹlòmí ìjẹ mùsùlùmí ni ọba wá jẹ́ títí kò rí jẹ́ wọ́n bá nípa ọba fẹ́ gbàjẹ́ ọ́fíìsì àpẹẹ ọmọ rẹ̀ lómi wà ipò rẹ̀ lómi wà ṣakù nìyẹn nínú báyìí kùránù fẹ́ jẹ́ ṣìfá ohun iná ìṣòlú àwọn àṣakù wà lè tíyà wà nìfà gbogbo tó jọ máa ìmọ̀ sí èméjì ìmọ̀ ẹgbẹ́ kámikàmí tó jọ mọ̀ láti wà ẹgbẹ́ ìṣòtọ́ pẹ̀lú bọ́ọ̀mù gbọ́mù kùránì tọ́kàn ló bá ẹ̀ náà ah, ojú ọ̀nà fún wa lọ́bí ẹgbẹ́ tí ó sí kùránì gbèsè ayé ẹ̀ ah, ó pàṣán bóòlò ṣe fẹ́ na omi ayé bóòlò ṣe fẹ́ ṣàá já láì ní farapa sígbà tí ó bá sí kùránì gbèsè ayé kò sí àbòsí rò bí ṣe fún mọ tí ó ti pé pàdà àbòsí tó ga gbogbo òbí tó bá ṣe bẹ́ẹ̀ ṣe bí torí ìgbéyàwó ní ìfúnmọ́wà ẹ̀kọ́ lẹ́kẹ́ ọlọ́run ọba ní wọ̀ṣíkọ́ àwọn ìmọ̀ sùúrù yìí kó yé èèyàn èyàn máa gbọ́nà ọba sọ mẹ́ kéèyàn ti gbọ́ yé ìwòsàn ló jẹ́ fún gbogbo ẹ̀ yìí bẹ́ẹ̀ni rẹ̀ bá sì ti ń èso sílẹ̀ ọ̀sùn àti ìwà mùnáfìkì àwọn àìsàn tí ń bẹ́ẹ̀ nínú ẹ̀mí ó pọ̀ bí ẹ bá gbọ́ kùránì dáadáa kùránì ọkọ̀ kìrìtà máa ń sílẹ̀ mí kí ọmọ ṣe tẹ̀mẹ̀rẹ̀ fún ẹgbẹ̀rún bí ẹ bá gbọ́ kùránì lé dáadáa yóò jìnà sí gbogbo àìsàn tí máa bẹ nínú ẹ̀mí pátá kùránì yẹn ṣùfà nínú ẹ̀mí sùdú ìwòsàn ní fún gbogbo àìsàn tí ń bẹ nínú ẹni tó bá tún wá ní àìsàn ọkàn ẹ̀jẹ̀ rúrú ní àbí nǹkan bẹ́ẹ̀ wọ́n ló dáa kó mọ gbọ́ alkùnrán bí bá ń gbọ́ kùnrán ní gbọ́ kùnrán èyí tí mo fẹ́ sọ ìwọ lọ dẹ̀wù bẹ́ẹ̀ ìgbà méjì bẹ́ẹ̀ ìyẹn lè máa yí fi lórí bẹ́ẹ̀ kí ẹ̀ ti mọ́ lọ sùn ọmọ wo agbọ́kànlá máa pè rẹ̀ pẹ̀lú òkú ọlọ́run oṣù pẹ̀lú òkú ọlọ́run oṣù wọ́n gbé e díẹ̀ lókùnrin bàtí inú ilé rẹ̀ náà bá mọ́ kúrò níbi èròjà ìṣù ní o tí èdè tó gbogbo àwọn èrò rẹ̀ gbé ní ilé gbogbo àwòrán rẹ̀ gbé ní ilé o ṣùgbọ́n tí inú ilé bá dúró sí ẹkọ́ rí pẹ̀lú òkú máa pẹ̀wọ́ sùn وشفاء لما في الصدور Ọlọ́pẹ́ ọ̀rọ̀ àti ìwòsàn ló jẹ́ púpọ̀ gbogbo èrí tí ń jẹni bá àyà yìí. Ọ̀nà ọmọ ni kùrà ní jẹ́ tí máa ń pọ́ ní sọ́nà tó tọ́. Ìkẹ́ ọlọ́pọ̀ ọba ti ní kùrà áàrùn tí ó gbogbo ìrẹwà ní kàràwò. Ìkẹ́ ọlọ́pọ̀

èyẹ ló lè láti jẹ́ harvard university àbí oxford àwọn ọ̀nà ẹ̀kọ́ là ń sọ ẹni tó bá mọ ìlú góòlù ní ẹ̀dá tààfù ọlọ́run ọba òkàn ní kùránì lẹ́bẹ̀ ọlọ́run ní kùránì jẹ́ mẹ́ta lílù mọ́kìní fáwọn onígbàgbọ́dọ̀ òkùtò tọ́ àwọn olùrẹ̀wọ́lọ́ ọlọ́run kọ́kà wà قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون ونقول إلى نفس هو بفضل الله látara àjùlọ èyí tọ́lọ̀mọ̀ bá ṣe fún yín

Fọ́lọ̀mọ̀ bá ṣe fún ní àti pẹ̀lú kẹ ọlọ́run lé ní pẹ̀ẹ̀jọ́ mọ̀lẹ́yà nẹ́bì, pẹ̀ẹ̀jẹ́ mùsùlùmí, pẹ̀ẹ̀jẹ́ alùkùrán. Fọ́lọ̀mọ̀ bá ní pẹ̀lú méjèèjì nínú ó tó kẹ máa dúnú. Pẹ̀lú gbogbo àmì pẹ̀lú pẹ̀lú

Ọlọ́run ní orí pé Al-Qur'ani ta fún yìí àti pé ẹjẹ́ mú mi ní Kọ́ẹ̀rú mi mẹ́rẹ̀ ọlọ́run yẹ ló lóòrẹ́ tí gbogbo tó ń kò jọ láyé lọ. Ṣọ́bá, ọlọ́run yẹ ṣọ́gbẹ̀. Tọ́bọ̀ á sọ pé ọ̀pọ̀ ọlọ́run kò lẹ́kẹ̀ẹ́lẹ̀ lọ́dọ̀ jẹ́. Ọlọ́run ọba ni, Bàbí dáa ni, Bàbá ilẹ̀ àṣọ̀rọ̀ هو خير مما يجمعون وإذا تبيضه هو خير مما يجمعون ومن نقرأ القرآن فبذلك àbáwà alìmọ́mù kúrùtùbí wọ́n ní gbólóhùn dáálíkà lọ́dọ̀ àwọn alárúbáwá wọ́n lè lò ìlúwáyìí wà ìfúnlẹ̀ ìwà so lọ́fi jẹ́ wípé wàbìdáálíkà fàbìdáálíkà ayé fàbìlì kòrán wàbìmẹ́ méjèèjì yẹn pẹ̀lú wípé kòrán ń bẹ pẹ̀lú ní wàlì islam wàlì imani pẹ̀lú jẹ́ mùsùlùmí ẹjẹ́ ni tó ní imani ọlọ́pàá nìyàn náà ti tó yí Ọlọ́run tó ní pé méjèèjì dáadáa kọ yẹn Al-Qur'an, Al-Islam, kọ́ irun bí ìlú ní ìtẹ̀sẹ̀ láyé bí ìyẹn ti ní ìyẹn ó tó, kọ́ irun مما يجمعون وخير مما يجمعون ọlọ́run ọba ní oyún olólóore gbogbo tí wọ́n ń kó jọ lọ láyé ẹgbẹ́ tí ó wọ́n yẹ ọmọ mẹ́jọ lórí àwọn mẹ́jọ ni wọ́n jẹ́ president láyé nígbà wá wọ àwọn president yẹn àríkù àlára wọn àríkù láàmú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí owó kọ̀ọ̀bá bẹ́ẹ̀ lórí àwọn àwòrán sókò àrùn kò sí Islam bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá ní al-Qur'an al-Islam ìyẹn lè ní a máa yọ̀ tó ní tí wọ́n bá ní kílọ̀ ń dún nílé mọ́ dún tó mọ́ jẹ́ mùsùlùmí kílọ̀ ń yọ̀ lórí mọ́ ń yọ̀ lórí tó mọ́ kẹ́kọ̀ọ́ àti mùsùlùmí ó sì lè ó tó ọmọ kejì 1 ọmọ kejì 2 ó sì gbogbo ẹbí tó wà lókè tó wà lábùjá pátá láńpẹ̀ ìsìláàmù ní amádùn lóòótọ́ ẹ̀mẹ́sì mi gbọ́ àdínkù tí tó lẹ́gbẹ̀ẹ́ pé ọmọ kíkọ̀ àrùn Kùránì sí iye ó sì mọ́ Kùránì kí ní òfin máa dùn lérí ìyẹn púpọ̀ kí ni wọ́n ń dunú sí lẹ́rẹ̀ ọmọ tó rí kí lọ ń dunú sí lórí aya tó ní ọlọ́wọ́n bá nípa bí dáa nígbà àmàlẹ̀ àtọ̀rọ̀ rúrú

ááyà àwọn kan máa lò ó fún ọ̀rọ̀ ọmọ olúdì wípé pàlíwàbídá lẹ́kàtàlẹ̀ àfúrọ̀rú pé látara tó wọ́n bí ànẹ́bì pàlíwàbídá ẹ̀yà máa bàlùfẹ́ máa jó pẹ̀lú mòlìlì gbogbo àwọn àfọ́mọ́ ẹ̀tẹ̀ síri ní wọ́n ṣe tún àfọ́ àbìlá wọn àgbà wọn ni fọ́dúnlù láì wàrọ́mọ́tù wọ́n ní fọ́dúnlù láì alìkùrán wàrọ́mọ́tù hù alìsìlá wọ́n sọ pé bí mọ́wíjì bí tàtù almoji bákanáà bàbá wa abúlẹ́rún àbá wọ́n tún ní fọ́dúnlù láì wàrọ́mọ́tù hù alìjàálàkún min àdíkọ́lọ́ látọ̀lọ́ àfọ́ hassan bohak mujahid kọtada àwọn onífọ́tínú lọ́bí al'iman àjùlọ ọlọ́m oní al'imani wà rahmatu al-Qur'an gbogbo wọ́n ti sọ Qur'an iman Islam wọ́n ti sọ bó ti lè jẹ́ wípé pàájọ́ pé ká wá kó lùjọ kápẹ́bá ní ìjọ kápẹ̀rún kámọ́jó káwá ní à ń ṣe àjọyọ̀ bíbí ànábì lójú bọ́lá bá fábíjá ilé kápálẹ̀ lọ́sọ̀rọ̀ ẹ̀wọ̀ ayà yóò rí ṣe pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ bá sì wọ ọ̀rọ̀ tá ń bá bọ̀ ọ̀rọ̀ wo là ń bá bọ̀ ọmọ kùránì tẹ́ bá wọ ayà tó ń bẹ lókè torí pé kùránì ń túra wọn Aya tó gan lókè ta túká tó kẹ̀yẹ ní yá àyíwá náà. Yá àyíwá náà. Ọlọ́dún gbogbo ẹ̀yìn èèyàn. Ọlọ́dún ní wà sí ilé wá bá ní ilé wá sí Ìwòsàn fún gbogbo àìsàn ọkàn ó ti dé wá bá ní ọ̀nà àmà ti dé wá bá ní ìkẹ́ ti àyà tó tẹ̀lé náà kùránì náà ló gbé jáde ojú mi ẹgbẹ́ mi lẹ́rú pé ọlọ́run ní kájọ̀ lórí wípé ọlọ́run fún wa àmọ́ àkà oyé wa wọ́n ń ké sí wa létí àwa náà ń gbọ́ bá wa ọlọ́ni fàlẹ́ àbúrà ẹjọ́ lérí ẹ̀ ẹ̀dùnú lérí ẹ̀ olóòrè ju gbogbo lérí àwọn àwọn akójọ láyé kí méjèèjì ń bá dùkú mẹ́ tọ́bá dùkú mẹ́ gbogbo akójọ láyé òjò tábọ́wà wáyà ìlú mọ́sálà kájáde mẹ́ òun láti kásẹ̀rẹ̀ rẹ̀ nítorí dábá wà wá àyàtọ̀ náà lọ́pọ̀ ọlọ́run ní kamalọ̀ dábá wo níbi ìsìnrí ọlọ́run fàríyà fọ́rọ̀ fún ẹmà yọ ó ti yé wa ṣùgbọ́n akúdọ̀ sàlàyé rẹ̀ torí kọlọ̀rọ̀ sí mi oríṣẹ́sọ́ mi àti kúnlẹ̀ ó lè ní àmàkójú ìgbàtọ̀ takọ́ra wọn nílùú kan wọ́n ní káyọ̀ nílùú kan àwọn àyè kan bẹ nínú Al-Qur'an ọlọ́pàá Allah subhanahu wa ta'ala nípa Qaruna Suratul Qasas ọlọ́pàá ń sọ fún Qarun ìgbà tí ó ń yàjọ kọ̀rọ̀ ọlọ́ni la àwọn èèyàn rẹ̀ wọ́n pè kọ́ ọrùn ẹ̀tẹ̀ẹ̀rí ẹ nínú ìjọ Músá ló wà tẹ́lẹ̀ níṣe ló pọ̀ jù látara kó ti lówó lọ́wọ́ ó wá ń tẹ ànẹ́bì Músá mọ́lẹ̀ ó ń ṣe fà àjíṣà nẹ́bí ọlọ látara kówó ti dé ọlọ́run ní pé afúkọ́rù ní kẹ̀kẹ̀ndúgbẹ̀ owó ó ní ọ̀rọ̀ tó kù áyà náà Ọmọ nítorí wípé kọ́kọ́rọ́ ilé owó ibi tí kọ́rù náà kówó sí kìí ṣe ilé owó kọ́kọ́rọ́ tí wọ́n fi ń sí ilé owó kọ́rù kódà níbi tí kọ́kọ́rọ́ ọ̀hún pọ̀ sí àwọn gẹ́gẹ́ tí wọ́n pọ̀ tí wọ́n tún sàn ọdún tí wọ́n bá rú kọ́kọ́rọ́ yóò wọ̀ mọ́ lọ́rùn nítorò kọ́kọ́rọ́ mẹ́ta tún sílé owó jẹ́mọ́ ẹ̀wọ̀n mọ́ kẹ́nìkan wá lówó lẹ́nu ọmọ ìṣẹ́fà owó wò lẹ́ ní àwọn ẹ̀ ti lówó kọjá owó wò lẹ́ ní owó wò lẹ́ ní owó wò ní lábá ní owó lẹ́ wọ́n tẹ̀ tó wọ́n five hundred billion ẹ̀hẹ́n nígbà yẹn kọ́ ìbá àti torí trillion àwọn ẹ̀ ti lówó sáájú ọlọ́run ti bẹ̀rẹ̀ ìtàgé kọ́kọ́rọ́ nìkan kọ́kọ́rọ́ nìkan tó ń kówó sí

Ọlọ́run tó ní látara Kùránà Islam ẹ máa yọ. fẹ́ mú bẹ̀. Àwọn àfáà kọlọ̀n bá kẹ́ wọn ọlọ́sàn náà mùsùn. Ẹ̀sùn tí ìyẹn bá ń ṣe tí ò bá sí fúnnù tí ó tó àbú ànífà tí ó túnmọ́ mú ṣááfí tí ó táwọn sọ àátà èrè ni kò sí ọ̀tọ́rìtì kan tẹ́ kóòtù wípé tí a bá fẹ́ sọdún tí adìyẹ pápá ní ládàwò ní ládàwò ló gẹ́gẹ́ tó pápá adìyẹ méjì kò sí pé a fẹ́ kóòtù ọ̀rọ̀ kan ẹwọ̀n ọmọ lè rí tẹ́lẹ̀ kaba wá ń ronú ní ìsìnkú ẹyọ ẹmọ́yọ òun ó rò pé nǹkan tuntun lòún tẹ̀lẹ̀ sọ thousand or àìmọye ọdún sẹ́yìn àfáwọ̀ àtìmọ́bìnrin kúrùtùbí Abu Abdullah Muhammad bin Ahmad al-Ansari al-Qurtubi wọ́n tàbí ọdún àìmọye ọdún sẹ́yìn wọ́n ní tẹ̀ẹ̀ bá wo áyà ẹ ẹ̀rì pípẹ́ ti tọ́lá wọn bá ti sọ pé fáníyà kúrọ̀ fún ẹmọ ẹyọ òun yóò wà mọ̀kọ́ yíyàtì máa ṣàlàyé ẹ̀ ibi tọ́lọ̀un bá ti sọ wípé ẹ má yọ̀ òun ọ̀fẹ́ràn ẹni tí ń yọ̀ ìyẹn yóò wá mútlá kí ni túmọ̀ ọ̀rọ̀ yẹn ibi tọ́lọ̀un bá ti ní kẹ́ ẹ yọ̀ ọlọ́run yóò sọ ayọ̀ yẹn mọ́ ìṣẹ̀lẹ̀ kan yóò sọ ayọ̀ yẹn mọ́ nǹkan kan ibi tọ́ ti ní kẹ́ ẹ yọ̀ ayọ̀ sọ́pọ́nná tí kò so mọ́nù kankan ajẹ́ wípé yọ̀ mọ́yọ̀ kí ilẹ̀ yíyọ̀ lélé rí oní gbàtọ́lọ̀ sọ Kùránì Islam ó yọ́dá méjèèjì yẹn ó ti tó máa Kùránì àti kíni àti Islam ó ní ẹmọ ẹ̀ púpọ̀ ọlọ́run wọ́n lè torí pé ọlọ́run láàárọ̀ ìlú tó ń ní torípọ́lápọ̀ òṣèrànà àwọn tí ń yàgbọ̀ pọ̀rọ́ ṣùgbọ́n fàárẹ̀ agbọ́rọ̀ wọ́n ní ẹ máa jọ ṣùgbọ́n èyí tọ́lọ́wọ́ ọ̀fẹ́ orí kí láyíyọ̀ nílé rí ta sí yà ìyọ̀pọ̀rọ̀ ẹ̀rẹ́gbò ti clear tí ò bá yí ọ ní òyí ọ ṣùgbọ́n lọ́mù sọ ó ní ojú náà àwọn onímọ̀ wọ́n ti yẹ ẹgbẹ́ mọ́sàlàyé èyí tó ṣe wípé àgbùdọ̀ ṣe òun ẹmọ́ ẹyọ̀ yóò wà ní tó gẹ́gẹ́ bí àfáwà àlìmọ́nù tó kù yìí